èèyàn tó ń wò yìí àwọn abìdí yanyan ni wọ́n ti bi pé tí wọ́n bá ẹlòmíì máa sọ̀rọ̀ àbà bẹ́ẹ̀ ẹlòmíì máa sọ̀rọ̀ tó máa yẹ̀ kúrò wọ́n fẹ́ kó mọ̀ pé torí ìfẹ́ tó ní sí ẹ ló fi ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun dẹ̀ ti rò pé òun ti gbà kíní òun ti gbà kejì níbo ló tún fẹ́ lọ bẹ́ẹ̀ mi ṣe rí gẹ́gẹ́ bí obìnrin ni àmọ́ ìwọ ni wàá wá ní sùúrù tó bá fẹ́ kí inú ilé ẹ dàrú tó dẹ̀ wò pé o bímọ síbẹ̀ ẹ̀sìn bàbá kò gbọmọlà bẹ́ẹ̀ lẹ̀sìn ọkọ kò ní kéèyàn má là tó bá jẹ́ pé mùsùlùmí náà ló ń yàn láàyò gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ tèmi máa ṣe lọ tó bá jẹ́ pé gbàgbọ́ lòun bá ń ṣe jẹ́ kó máa ṣe lọ àmọ́ mo ń rò wípé gẹ́gẹ́ bíi ti pátíkùkù tó ní o gbọ́dọ̀ ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn gbàgbọ́ èmi ò bá sọ wípé kó o bèrè fún ìtọ́ni ọlọ́run kó o dẹ̀ tọ̀ àwọn tó tún gbọ́n jù lọ láti lè darí ọkọ̀ ìgbéyàwó ìyẹn ló máa jẹ́ kí inú ilé èèyàn kó tòrò ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ bá àwọn ọkùnrin wí mm àwọn ọkùnrin ṣàtìrì ọkùnrin bẹ́ẹ̀ ni ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀sìn ẹ̀yin náà farabalẹ̀ à ń bọ̀ hmm. ẹ̀yin ọkùnrin àkọ́kọ́ náà ìwọ ọkùnrin tó sọ fún pé o fẹ́ máa ṣe ẹ̀sìn tó ń ṣe nítorí pé o fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ tàbí ìfẹ́ tó ló ní tó padà nífẹ̀ẹ́ ìmọ̀ nísìn kí ló dé tó kú sọ fún pé o ò lè ṣẹ̀sìn yìí tó bá fẹ́ fẹ́ á fẹ́ ẹ̀ kò wá jẹ́ pé ńgbà tẹ́ ti wá wọnú ara yín tó tí gbogbo ẹ̀ ti wá di pé ó wọnú ara wọn lè wá ẹ̀ṣẹ̀ sọ pé òun fẹ́ ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ ó dáa ìgbà tẹ́ ẹ ṣègbéyàwó irú ẹ̀sìn wo lẹ fi ṣègbéyàwó yín ṣé ti mùsùlùmí ló lò fún ni àbí ti ẹ̀sìn gbàgbọ́ kò sẹ́sìn tó jẹ́ tó pín sí méjì kankan náà lájọ ń pè ọyọ kan náà ni ọlọ́run kò pín sí méjì bá a ṣe ń pè ló yàtọ̀ọ̀tọ̀ ẹ má torí eléyìí fi da ìgbésí ayé ìgbéyàwó yín rú ẹ má tẹ̀rọ ilé ìkẹ́fi dá ọkọ̀ ìgbéyàwó yín rú àmọ́ ọkùnrin yìí kò dáa fún ìwà tó wù tàbá ní ká á wí àmọ́ àkúbà rẹ̀ wí ọ̀run náà là ń lọ gẹ́gẹ́ bí àwọn ohun tá a bá ń lẹ̀ ni àmọ́ nǹkan tó o ṣe kò ó kù díẹ̀ káàtó tó bá yẹ pé tó fi ń dàgbé mo fẹ́ kó lọ bá ìyàwó ẹ̀ kó o bẹ̀ ẹ́ kó o bẹ̀ kó o ṣàlàyé fún pé o kò wù ẹ́ mọ́ ni o sábà pé ibi tí wọ́n bí ẹ sí lélẹ́yìí àmọ́ kó jẹ́ ká gbé yẹ̀wò kẹfẹ́ ọ̀túnbínúbí kẹfì yanjú ẹ̀ mo nígbàgbọ́ tẹ́ ẹ bá ṣe lè ilé yín ọ̀nà yín gbogbo ìrìn àjò yín ló máa dán mọ́ránmọ́rán